hello everyone good morning good afternoon good evening wherever you are watching me from um, ọ̀rọ̀ alájà Lizzy Anjorin àti bàbá Ṣégeyà ni mo gbé wá ah ó ga o eh, who could have thought pé um, bàbá Ṣégeyà ó máa máa ṣe ṣáàtì fún Lizzy Anjorin um, alájà Lizzy Anjorin now because anyway wọn ò bá jà to be candid nítorí pé um, bàbá ṣégeyà kàn sọ fún aláàjà Lizzy Anjorin pé kí wọ́n stop láti máa ṣépè fún gbogbo àwọn tí wọ́n ń pè nísì tí wọ́n ń ṣépè fún nítorí pé nígbà kan ti wà rí tó jẹ́ wípé àwọn tí wọ́n ń dárúkọ yìí tó dẹ̀ ń ṣépè fún wọ́n ti wọ́n ti yẹ̀ pẹ̀ rí so wípé kó stop láti máa ṣépè ṣó ti yá bàbá ṣégeyà ṣe fún yẹn pé bóyá àwọn kan wà tí wọ́n ń disable alájà wípé bóyá àwọn kan dẹ̀ wà ní uh, ní àpamọ́ àbí bọ́nà ní àwọn kan wà in a secret place tó yẹ pé wọ́n advice alájà lise bóyá tó ń dẹ̀ ń tàn ní pé kó má wọrí pé bóyá tó ìjà ló ti ń pa owó or something like that because wọ́n mention yẹn náà nínú ṣó wọn ẹ jẹ́ ká jọ gbọ́ wọn. Thank you for listening. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. yẹn wọ́n rí ah, ti àtàkì padà ní comment section ní gbogbo ẹ̀ èpè ní ẹ ṣáà nǹkan tó fi hàn àtàkì ara wọn lórí Facebook pé èpè. Ebu, èpè Ebu. ìwọ tí wọ́n dẹ̀ ń ṣépè tán ń gbèpè títorí rẹ̀ ní ìwọ ń enjoy ẹ̀ ìwọ ń gbádùn ẹ̀ àwọn dẹ̀ ń jà fún ẹ wọ́n ṣépè káàkiri wípé ẹ fi Lizzy lọ́rùn lẹ̀ ẹjọ́ nísinmi ẹjọ́ tọ́jú ọmọ rẹ̀ ẹ fọmọ ìlọ́rùn lẹ̀ ńlá wọ́n ṣe ń ṣépè káàkiri tán ń jà fún ẹ tèmi náà ń jà fún ẹ tí mo ti torí ẹ tí mo ń gbèpè kó tó wá di pé mo wá gbọ́ lẹ́nu ẹ pé ìwọ ń enjoy ìfúráka yẹn ọjà ni wọ́n fi ń ta wọ́n fi ń tajà rẹ àwa táwa ń jà fún ẹ táwa píìsì fún ẹ àtàwọn ọmọ tó o kó jọ tó ń pè warrior tí wọ́n wà lórí Facebook nísìn wo nísìn kó bá gbogbo yín ni o bí tí mo ti ní ìkà ní ẹnìyẹn nísìn ìkà ló máa ń ṣe báyẹn because the way tó fi ń sọ̀rọ̀ pé àwọn fracas tó fi máa ń sọ̀rọ̀ wọn lórí atẹ́gùn bó o ṣe máa ń rojọ́ ní ẹjọ́ tó máa ń rò yẹn pé ẹ wọ́n ṣe báyìí fún ẹ wọ́n ṣe gbá wọ́n ṣàwo bó o ṣe máa ń rojọ́ kò sẹ́ni tí ò ní fẹ́ ṣàánú ẹ kò sẹ́ni tí ò ní rò wípé à wọ́n ọmọ yìí ni o wọ́n yan ọmọ yìí ni o so òun á recruit àwọn èèyàn lójoojúmọ́ pẹ̀lú ọ̀rọ̀ dídùn ọ̀rọ̀ àánú kán lè máa ṣàánú ẹ bẹ́ẹ̀ ni pé àwọn ẹ sábọ́dù àwọn dọ́kàsí o ìkànnà ń ṣe sí ẹ o wọ́n ń ṣe kíní ni o nǹkan nǹkan o ìwọ́dẹ̀ ni ó mọ̀ pé kí iṣẹ́ kàná ṣe sí ẹ oore náà ṣe fún ẹ dáadáa náà ṣe sí ẹ ó mọ̀ lọ́kàn rẹ̀ pé onísábàbí oore ni ẹsábọ̀dù àti dọ̀káàsì àti gíslọ́fà onísábàbí oore náà jẹ́ fún ẹ ó mà ó dá mi lójú ó fẹnu ara ẹ sọ pé oore náà ṣe fún ẹ kí ló wá ń jẹ́ káwọn èèyàn máa gbèpè fún kí ló jẹ́ káwọn èèyàn máa ṣépè káàkiri fún kan mọ́ láwọn ń gbìjà lísì ni o àwọn ṣe lísì tẹ́ gbìjà tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń gbìjà rẹ̀ yẹn gan-an kò tẹ́ lọ́rùn is better kan firu ìwọ tó lóun enjoy ìjà òun kásì fún nínú ìjà òun rí joy nínú ìjà kan fìwọ nìkan lẹ̀ kó mọ dájàjà rẹ má jẹ́ káwọn èèyàn máa gbèpè mọ́ Lizzy má jẹ́ kí àwọn èèyàn máa gbèpè mọ́ òun jẹ́ káwọn èèyàn ọ̀rọ̀ tí mo dẹ́ ń sọ yìí wọ́n bá ti bí ẹrẹ ìwọ jiyàn pé irọ́ ni pé o sọ fún mi pé Ore, ni dọ́kásì ṣe fún ẹ oore lẹ́sàbọ̀dù ṣe fún ẹ oore ni gislov asọf náà ṣe fún ẹ. ìwọ jiyàn kò nírọ ni mò ń pamẹ́ àbí ìwọ tó mọ̀ wípé òun ẹ̀jọ́ ìfúráká òun nídìí àti wá jáde kó wá máa rojọ́ fún gbogbo ayé ẹ wọ́n ṣe báyìí fún ẹ o ìkà ni wọ́n o wọ́n ṣe gbá o wọ́n ṣàwo ní tó ń bí mi nú lọ́rọ̀ rẹ nìyẹn tí yóò fẹ́ jẹ́ kí n understand ẹ mọ́ tí mo fi wá wò pé à kí wá ló ń wọ́rí gẹ ìgbà wà tó mọ̀ yí pé orin náà ṣe fún ẹ kí ló wá jáde síta tó wá sọ fún gbogbo ayé pé ẹ wọ́n ṣe gbà tó múra kankan kan bí ìgbà tó yẹ pé kà náà ṣe fún ẹ àwọn tó yẹ kó mọ ṣàdúrà fún àbí ẹni tó bá ṣèyàn lóore téèyàn fi sọ pé oore la ṣe fóun ṣé ó tún yẹ kéèyàn tún mọ sọ̀rọ̀ ẹni yẹn bí ìgbà tó yẹ pé kàná ṣe fún tàbí kó mọ gbú wọn kó lọ́ mọ gbé àfọ̀ṣẹ kó mọ ṣépè fún wọn ni ibi tọrọ Lizzy ò ti yé mi mọ́ nìyẹn pé kí ló wá ṣépè fún wọn fún kí ló ń bú wọn fún èmi ìsọdalẹ̀ gbogbo èyí tẹ́ ẹ̀ pé mi tẹ́ ní ẹ mo sì fọmọ yẹn lẹ̀ dá mo bì tírì ẹ̀ nìyẹn mo sì kiri ní irọ́ ẹ̀ tó lóun gbádùn jà tó lóun rí òun rí joy nínú jà tó ń jà kí wá ni mo wá kí ni mo fẹ́ máa gbèjà ẹ̀ kí ni mo fẹ́ máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀ fún ṣé kémi kàn máa gbè pè kí máa gbè pè pé à ìpè tèmi dẹ́ ń gbà èmi fi ń wá píìsì fún ni pé kó ní píìsì kan fi lọ́rùn lẹ̀ ẹni táwọn apc fún sọ pé kámọ́ wa òun òun kò fẹ́ peace pé torí tí ó peace tó ń bá ti ní peace ọjà fọ́ nìyẹn kò sí jíjẹ kò sí mímu mọ́ nìyẹn frank òun enjoy ẹ gbọ́ kí ni mo tún fẹ́ mọ ìjà funfun ni mo ṣe ń dá ẹ̀yìn tó kù true taunt àbí kí lorúkọ bọ̀bọ̀ yẹn true taunt àánú ẹ̀ ṣe mí àánú àwọn tó bí ẹ wọ́n ó ṣe mí àtẹ̀yìn ọmọ wẹ́wẹ̀wẹ́ tẹ́ntẹ́lẹ̀ Lizzy lẹ́yìn Lizzy ó lè ní ó lè ní òun képè ó lè ní kíní tán fi máa ń da ìpinnu tiẹ̀ sẹ́yìn ni àbẹ́mọ̀ páwọn kan wà tán máa ń pè ní aborídèpinnu irú ẹ̀ lèmi náà but ẹ̀yọ́ máa wíwìn ìwìn tí Lizzy ń kó bá yín tó ń kó bá ìgbésí ayé yín tẹ́yìn sọ pé ẹ̀yìn jà fáǹtì Lizzy ni àwọn pípù yẹn ìkà náà ṣe fáǹtì Lizzy Lizzy lóore náà ṣe fóun kílẹ̀ jà funfun kílẹ̀ ń forí gbègbè fún sẹ́fẹ́ káwọn ìyá yín fojú sunkún yín ni lórí ẹlẹ́lẹ́ni tó yẹ pé òun kò tiẹ̀ mọ̀ bóyá ń jà fóun òun kàn fẹ́ máa fi ó mọ̀ pé gbogbo ń tán ṣe fóun ó mọ̀ pé ó ń dùn máa hùn àbí tí mo lẹ́rìí tọ́lá ti bí ire kó wá deny kó nírọ̀ ni ọkùnsédè pamọ́ o òun enjoy franca o àwọn dọ́kásì sóore fóun o ẹ̀sàbọ̀dù sóore fóun o yíṣùlọ́bù sóore fóun o nǹkan nǹkan o kó wá tó sọ ó dà yìí náà ẹrù náà ṣé nǹkan míì ṣé nǹkan míì ṣé wàá mo fẹ́ sọ pé nǹkan nǹkan ṣe lísì ni àbí ṣé mo fẹ́ sọ pé nǹkan ti ta sí lọ́pọlọ ni kò mọ nǹkan tó ṣe mọ́ ni àbí kájú tẹ sábọ́ọ̀dù tàn lé lórí ní ìdáláàmú ojú ọmọ wí katakata katakata katakata lọ́rọ̀ rẹ̀ náà ló ní dọ̀kásì náà ló dájà àwọn Yorùbá lẹ̀ ti àti ẹ bá gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ bá ọ̀rọ̀ fúráká lọ bá a máa gbọ́ lẹ́nu ẹ̀ ó sọ ó ní òun enjoy fracas yìí tragedy wọ́n fi ń tajà nìyẹn nígbà tá a sọ̀rọ̀ àwọn point yẹn mo mú sọ́wọ́ ni pé ẹ̀ẹ́ àwádẹ́ ń gbé pé ṣeré so ìwọ ń enjoy ẹ̀ báyìí àdéhùn apc fún ẹ abájọ tó fi fẹ́ kó gun omi sáà rò pé àwọn tó ń bá jà gan láwọn ò jà mọ́ ó dà àwọn ti fẹ́ lẹ̀ ẹ̀kẹ́ sábọ̀dù ó tún lọ tọ́kì ó tún fi dọ́bìlì lẹ̀ ó tún lọ tọ́kì ó tún káàkiri stíì náà wọ òòdákẹ́ ṣe ti wá rí i pé ìjà tí Lizzy ń jà ó mọ tó ṣe ó kàn láti sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lọ́mọ ẹ̀ wọ́ríọ̀ nǹkan kan tẹ́ ń gbé pè tẹ́ ń gbé pè tẹ́ ń gbé pè ẹ jẹ́ yín ẹni tẹ́ ń gbé pè títorí rẹ̀ pé kẹ́ fi fún ní peace tó lòun ò wá PC? kí wàá ní ẹni ẹlẹ́ni wá kọ́mẹ́ǹtì kí lẹ́ni ẹlẹ́ni kọ̀ọ̀kan síbẹ̀ tí wọ́n wá lọ tó lọ àtàkì ẹni yẹn pé ẹ àwọn bú warrior president yìí bí o tó wá lọ ṣépè fẹ́ni yẹn bẹ̀ yẹn tẹ́ni yẹn náà ó wá wọn dọ́gbù èpè fún ẹ padà kí wàá ní mí ní èpè tí wọ́n wọ̀ fún ẹ padà tó gbà tó rìsíìpù tó gbé sórí yẹn kí ni mí nìyẹn òrẹ́ni tó gbèpè fún kò rí ẹ kò rán ẹ kò rí etí ẹ rò kan sáà máa pariwo lójoojúmọ́ kó mọ inú ẹ̀ ló ń ti tajà ni mò ń wo gbogbo ẹ̀yin tí Lizzy ò dá kò dá ẹ̀yin èmi ẹ̀rí ọpọlọ ni mo fi gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí lẹ́nu ẹ̀ tí mo fi mọ̀ yìí pé ẹ tá àtẹ̀ ń dà fún yìí ó tẹ̀yẹ ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó ní ẹ tá ń dà fún torí àní kò ìjà yìí kó dákẹ́ kó dákẹ́ lòun ò dákẹ́ kankan tí nǹkan mi wà bẹ́ẹ̀ ni sóun gbádùn ẹ̀ ni ó dẹ̀ lóun ẹ̀jọ́ ẹ̀ ni ẹnu ara ẹ̀ ló fi sọ fún mi pé oore ni dọ̀kásì se fóun ẹ gbọ́ ẹni tó bá ṣoore fún yàn tó yẹ kéèyàn tún máa gbú tó yẹ kéèyàn tún máa gbé ṣépè sẹ́ni pé òun ló fẹ́ dàbí ẹni pé kò mọ nǹkan tó ń ṣe oore lẹ́sàbọ̀dù ṣe fún ẹ oore ni ẹ gíslọ́fà ló ló ṣe fún ẹ ó sọ̀nà wáì tó wàá fi rẹ lọ́kàn balẹ̀ kò yé máa takò wọn mọ́ tó o bá ti lè dúpẹ́ orí tán ṣe fún ẹ lójú gbogbo ayé kò ṣéèbù wọn kò sọ lójú gbogbo ayé kò ṣéèmù wọn pé à ìkà tẹ́ ẹ̀ ń ṣe sí mi yìí ẹ̀yin pípù tẹ́ ẹ rò pé ẹ̀ ń ṣe kà sí mi oore ló jẹ́ oore ló bọ́ sí fèmí oore ló oore lẹ́sẹ̀ kò gíbu tẹ́símọ́nì kí ojú ti àwọn ẹ̀ sábọ̀dù kójú ti dọ̀kásì kójú ti jíslọ́fà pé ọmọ òun gan bá sí láǹṣe náà rí tún dúpẹ́ lọ́wọ́ wa náà ni olóore láṣẹ o àbí ebi onígbà tí Gíslọ́ba àti àwọn sábọ́ọ̀dù gbógun dìde ń lo dọlọ́kọ àtọkọ òdọlọ́mọ ọmọ òtúnṣímọ̀ ńlá òkọjá bẹ́ẹ̀ ọjà ń ta wàràwàràwàràwàràwàrà àwọn tọ́lọ́ wọn á lò tó fi ṣe sábàbí oríire oríire yẹn fún ẹ àwọn tọ́lọ́run wá lò tọ́lọ́run fi ṣe sábàbí oríire yẹn tó wá yẹ kó tó wá bọ kó tó mọ lóòótú bá wọn jà ní tó gbé wọn ṣépè tó ń ṣe kínní ẹtún ẹbára yín fa ó wá jẹ káwa ta gbogbo ayé àwa rò pé kàná ṣe fún ẹ o ìkàná ṣe fún ẹ gbogbo ayé ń dìde à ń sọpọ́tì ẹ gbogbo àwọn èèyàn wọn pìtì ẹ wọn ń jà fún ẹ wọn ṣe gbà láì dẹ̀ mọ́ yín pé ìwọ fúnra rẹ gan oore náà ṣe fún ẹ inú wọ́n gan ni àbí ṣé ẹ ò sọ fún mi gbogbo àwọn nǹkan tó wí kèémí nìyẹn yà kí ni mo wá ń jà fún gẹ̀ yìí fún kí ni mo wá ń gbé pètì torí ẹ̀ fún píìsì lèmi dẹ̀ ń gbé pètì torí ẹ̀ torí etí ẹ̀ kó o lè ní píìsì èmi ṣe ń gbé pètì mò ń gbà yẹn ni mo ṣe ń gba àwọn èébú yẹn ni mo ṣe ń gbà kí wọ́n lè ní píìsì ni kí wàá ni mo wá ń waste time látọdún kejì fún ọ orí tí ìbá yẹ pé orí pé mo jọmọ yìí kò tí mo tètè káàdì mi ò gbọ́ ogorú ọ̀rọ̀ yẹn lẹ́nu ẹni kí n ṣiṣẹ́ débẹ̀ kí n fi gbọ́ ogorú ọ̀rọ̀ yẹn lẹ́nu ẹni màá sì mọ larí mọ náà ni màá kàn mọ gbègbè káàkiri náà ni wò ó kàn mọ rẹ́rìn inú yàrá rẹ ni pé ah, ọjà tà léde gan o ah, ah, ọjà tà gan o àwa tá a dẹ̀ ń gbé pè bí kílẹ̀ tó ti mọ́ ní òtún mọ́ sí ẹ nílé ẹ pé kílẹ̀ tiẹ̀ tó tètè mọ́ òtún tètè kó tó tètè bọ́ sórí facebook kó tó wá dá mùrùkúsù lẹ̀ kó tó wá mọ̀ orí àwa dẹ̀ ń gbé pèpè kí wọ́n lè ní peace kò tí wọ́n tá à ń gbé pèlè lórí tá à ń jà fún tá à ń ṣe orí ìwọ ló fẹ́ peace ó nítorí inú ariwo tó ń bẹ́ pààyàn nǹkan nǹkan òun lówó fi ń jáde so ó nídìí àti wàá máa rìpọ́tù àwọn fúráká yìí fún gbogbo ayé mọ̀ pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí ó bá fẹ́ bá wọn jà bá wọn jà kákúfẹ̀ kan mọ̀ pé ìjà lẹ́ ń jà Eh, eh, eh, dọ́fẹ̀sì ara kì í ṣe pé wà á tún wá máa sọ tẹ́ mi pé wà á tún wá máa look for public sympathy àwọn èèyàn wa máa rò pé wọ́n yàn ẹ́ jẹ ni wọ́n ṣe kà fún ẹ ni wọ́n ṣe gbá fún ẹ nígbà tó dẹ̀ mọ̀ pé kàtọ́ ṣe fún ẹ ó ti di ire ó ti dayọ̀ ó ti dowó ó ti dọbẹ̀ ó ti dọmọ ó ti dọkọ ó ti di mọ́tò ó ti di ṣọ́ọ̀bù ó ti di gbogbo ẹ̀ kí wàá láriwo lójoojúmọ́. torí ẹ ni mo ṣe advice ẹ pé. Okay? change brand yẹn gbà ẹ́ change brand nígbà tó mọ̀ yìí pé oore làwọn people yẹn ṣe fún ẹ tọ́lọ́dẹ ti ṣe gbogbo ayé ti mẹ́ viewers ẹ gbogbo ẹ ti padà ẹ change level ẹ change kìíní method tí wàá fi máa tún polówó ọjà ẹ ó ti command ìgbà yẹn respect máa wà about ìjà èpè èpè èpè èpè èpè èpè èpè èpè tí wọ́n ìwọ́ tó ń ṣépè yìí làwọn èèyàn máa máa rò pé ọ̀rọ̀ yìí ń dùn ọmọ yìí gan o láì dẹ̀ mọ̀ pé kò dùn ọ̀rọ̀ yìí ń dùn ọmọ yìí o abẹ́rẹ́ rí ni ìkanra tìkanra ló fi máa ń ṣépè ló fi máa ń ṣépè láwọn pípù yẹn ló fi máa ń ṣe kí ló ń gbá àwọn pípù yẹn ṣépè fún un tí gbogbo ayé ti wá ó ìpè yẹn ti wá ó ti wá master ẹ̀ débi pé gbogbo ayé ti wá recognize ẹ̀ wọ́n ti wá mẹ̀ ṣe pè àwọn ọ̀rẹ́ mi dá máa ní àpáta ọmọ ẹ̀lẹ́ yẹn a ò lè bá sọ̀rọ̀ ni ó ti fáìn ju ìpè tó ń gbé àwọn pípa ó fa àwọn pípa yẹn lẹ́kọ̀ọ́ máa fèsì business ẹ̀ educative show tó tiẹ̀ máa ń ṣe ńgbà yẹn kò sí gbogbo ẹ̀ mọ́ ẹ̀ rí ó yà gbé educative show lẹ́gbàá tó ti rí pé ibi ìjà lówó wà tó dẹ̀ ti ní wọ́n ti níbi ìjà lówó òun wà Lizzy ó múgò tó yẹ pé ó múgò tó yẹ pé mo sọ fún yín ó gbọ́ ẹni tó bá ti lọ lé babaláwo tó bá ti lọ lé babaláwo tó lọ lé yẹmí wò múgò ni múgò ni gbogbo ẹni tó bá ti lọ ń kúnlẹ̀ síwájú àwọn pásítọ̀ tí ń kúnlẹ̀ kiri tí ń wádùá tí ò sọnù kiri tí ń wádùá àdúrà tó lè gbádùn lé rẹ̀ tí ń yọjú lé àwọn pásítọ̀ ẹ̀ mọ̀ ojú tàwa yìí tó lé tó ko àwa yìí ẹ̀rí ni mo ṣe ń da yín báyìí gbogbo ẹ tí bá ti ń lọ lọ kúnlẹ̀ pásítọ̀ ẹ mo fẹ́ rárí o ẹ mo fẹ́ ń gbàdúrà káàkiri tí lóhùn tí ò lè fẹnu ara rẹ̀ gbàdúrà tí lọ ń kúnlẹ̀ sóṣooṣù múgùn ni gbogbo ẹ ẹ̀ ń tẹ́ bá ti rí tí yọjú lé àwọn aláfáà káàkiri ẹ̀rí bó fẹ́ travel lọ́la yóò kọ́kọ́ lọ sọ fáfá rẹ̀ ná bó so bó lálà yóò kọ́kọ́ lọ sọ fáfá rẹ̀ ná yóò pe pastor ni àbí kó pe babaláwo a ọlọ́run jẹ́ kí Lizzy lè bọ́ nínú mugun tó kiri ẹ̀bọ ni o mugun ni gbogbo wa tá à ń jà fún gbogbo wa ló ti lọ béèrè ìwà làwọn babaláwo tí wọn ò rí wa rí wọn ò rí wa rí o àwọn yẹn náà ń gbani o wọn wọn ò rí wa rí àwọn ẹni ọkọ sọ wọn kọ́kọ́ sọ wa ni wọn akọ́kọ́ sọ fún un òun yẹ nǹkan wò tiẹ̀ ni nígbà tó fẹ́ bẹ́ sábọ̀dù jà à ó ló ti lọ yẹ ọ̀rọ̀ ẹ sábọ̀dù wo àwa ló fún yẹ ó ti lọ yẹ wò níbì kan ẹ sábọ̀dù ó ní òkú láti ẹjọ́ yìí o tó ló lọ yẹ wò tàǹdálísì kọ́lọ́njẹ́ ó dá o torí ìwà tó ń wù lórí afẹ́fẹ́ yẹn ìwà táwọn gáì àwọn gáì wọ́n máa ń ṣe babaláwo nígbà tá a wà ń sàn gbòòdì táwa náà wà ń gbòòrò ayé ẹni tọ́yẹ pé tọ́ ti gbowó gbowó gbowó lọ múgùn wọ́n rí i pé múgùn eléyìí ó dàbí pé ó ní connection o téyì bá já yóò bá wọn fa wàhálà o yóò bá wọn fa wàhálà o pẹ̀lú change táwọn ti gbà lọ́wọ́ rẹ̀ kankan yìí ẹ̀rí àwọn náà wàá máa ń dífá fún pé wọ́n wàá dífá fún àwọn àwọn ọ̀gá ìyẹn ni ó wàá sọ fún yín pé àwo inú ìjà lówó rẹ wá o irú èyí tí Lizzy sọ pé wọn nínú ìjà lówó owó àkó máa jà yẹn lò ó máa lówó wọn fẹ́ bà tiẹ̀ jẹ́ ni ifá burúkú náà dá fún yẹn àwọn guy má má máa ń ṣe gbogbo ẹ̀ torí ẹ bàbá àwọn náà mọ nǹkan tó ń ṣe wọn gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti rí jẹrí jẹrí jẹrí jẹrí jẹ wọ́n ti wá mọ̀ yìí pé ó ní connection pé tó bá já yóò fẹ́ bá wọn fa wàhálà wọ́n á wá jẹ́ kó dẹni àbùkù wọ́n á jẹ́ kí mugu yẹn dẹni àbùkù wọ́n lè ní kó máa jà káàkiri pé dìbò tí bá ń jà lówó rẹ̀ ó máa pọ̀ sí i rísì tá fi ní ó máa jà káàkiri yẹn ó yá wọn òun náà máa jà yóò máa jà kiri ẹ̀rí wọ́n wàá sọdá aláṣejù yóò wàá já já jà jà jà jà jà jà káàkiri débi pé ẹ̀rí yóò bá ti ń jà káàkiri ti ń jà gbogbo bí wọ́n sọ fún pé tó kò ní gbà àwọn ìtòrí àwọn yẹn náà rìmọ̀tù ẹ̀ àwọn náà rìmọ́tù ẹ̀ àwọn náà máa ma sọ fún pé ah, irọ́ o Lizzy tó bá wò mí ó jẹ́ lọ jára ẹ̀